Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh láti iléeṣẹ́ Saka Television Voice of Islam a ń ṣe àjọyọ̀ ọlọ́lá wa onítìjú wa tó jẹ́ pé gbogbo àtà bá ti pè wọ́n wọ́n máa ń jẹ́ wa wọ́n sì máa ń fi owó ni wọ́n máa fi ràn wá lọ́wọ́ àwa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí wọn lénìí alájùwà Ibrahim ọdún ayọ̀ ọmọ sẹ́ríkì ní Orlando lamẹ́ríkà iléeṣẹ́ Saka television àwọn wíṣì pé happy birthday to you ìgbà ọdún ọdún kan ni yóò máa jẹ pẹ̀lú gbogbo oore tẹ́ ṣe fún wa kò sí ohun táwa lè ṣe fún yín lénìí tí iléeṣẹ́ Saka fẹ́ ṣe fún yín lénìí ju ká ṣe àdúrà ká ṣe fún yín náà. ربنا هب لنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا ọlọ́run pẹ̀lú gbogbo àdúrótì tí alájíwa Ibrahim tó ṣe fún wa nínú owó nínú gbogbo nǹkan pẹ̀lú tìjú pẹ̀lú gbogbo àdúrótì ọlọ́run alájìwà ibrahim bá wa ṣe àlékún ọlá rẹ̀ ju bó ṣe wà lọ. rabbana taqabbal minna innaka antas samiul alim. alájì ọdún ayọ̀ òun ni iléeṣẹ́ Sàkáàtù tẹlifíṣàn ṣàdúrà fún ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n alájì wa wálé ní Canada òun là ń ṣàdúrà fún pé gbogbo ọjọ́ yẹn tó bá lò láyé o ò ní fi ìbànújẹ́ ọyọ kan o ò ní fi lògbànú ayé. bàná dìnnà fi dúnìyà sanata. ọlọ́run gbogbo oore ìdùnnú tí ń bẹ nínú ayé ọlọ́run bá wa dá sí alájiwa Ibrahim báyìí yóò kálájiwa Ibrahim kó ṣe wá pẹ́ tó láyé má jọ fọ́ gbọmọ sínú ayé. wàá fi lè hàn. jíìbì happy birthday to you èmi àṣekù pọ̀ ọdún ayọ̀ Sẹ́ríkì. Alhaji Ibrahim, ọdún ayọ̀ Sẹ́ríkì happy birthday to you ẹ ò má ní sọ́kù èmi àṣekù pọ̀ ọdún ayọ̀ Sẹ́ríkì. ọlọ́wọ́ alájùwà Ibrahim ẹ jù báyìí lọ nínú ayé wa ṣùgbọ́n gbogbo wọn bá tá a ṣe fún yín yìí kọ́nà kó bá wa gbà ju bá ṣe ṣe lọ fún yín. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.